ẹ fọkànbalẹ̀ afọwà imam al-Baghawi alayhi rahmatullah wọ́n ní wal khiyana àti kéèyàn ó máa ṣe jàǹbá fọmọlàkejì níbi òwò ṣíṣe máa ṣe jàǹbá èló lẹ́yìn takní five thousand naira ní tó bá pè yìí tó dórí jìnnà lè fẹ́ ra ọ five wọ́n tẹ́ pé bàrúfù three thousand ọ̀dẹ̀ bàrúfù gan ló tún wá fún yẹn wọ́n láì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóò jẹ́ gbọ́lọ́dọ̀ ẹlòmíì sáàmà sọ pé mò ń wo original the trainer original you want yes don't worry come and sit down so we don't put am outside so inside long inside jẹgbọnjẹgbọn you go get am bàrúùfù náà ló lọ fi bẹ ó wá fi sínú ọ̀rá subhanallah nígbà wọn á gbé nínú gbà á tí bọ́lá original ni wala ta'kulu amwalakum bainakum ó ṣàbòsí fún owó rẹ̀ yẹn tó jẹ lọ́nà àìtọ́ ọ̀pọ̀ o nígbàgbọ́dà kìyàmà ọ̀pọ̀ ìdí ìtọ́ sọ fún pé original lélé ọmọ o bàrú òfin lélé tó bá tẹ lọ́rùn bẹ́ẹ̀ kún gbogbo àwọn nǹkan wọ̀nyí òfin Allah subhanahu wa ta'ala ò ní ilé wa jami'u al gbogbo àwọn ọ̀nà ìgbàtajà táwọn èèyàn máa fi ṣàbòsí táwọn èèyàn máa fi da nǹkan rú máwọn èèyàn lọ́wọ́ ẹ gbowó tó pọ̀ nǹkan tí ò dá lẹ́tà fún ìntẹ́ ìjúwe òǹkọ́ lórí àbòsí ni nínú àwọn àbòsí tó tún máa ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa abùkátà àwa tí ọ̀rọ̀ wa jọmọ́ ká máa ta nǹkan ká máa ra nǹkan ẹjá máa béèrè ìdájọ́ ẹ̀sìn púpọ̀ lórí títà rírà iṣẹ́ tí ń tà nìkan àtàwátà ń rà náà Masala kan ṣẹlẹ̀ ìbéèrè oníbéèrè yẹn béèrè béèrè pé ẹnìkan ní kò ń gbé epo wá fún ọbẹ̀ epo bí 25 litres méjì ẹ̀sìn mọ́ ẹ̀dán tà nísìn 21 22 àmì tàn 25 àmì tàn 27 ìtakókó ti wá wọ́n ti parí ọ̀rọ̀ èló lọ fẹ́ ra epo yìí ọ̀dà ẹjọ́ òun rà twenty three thousand ìyẹn náà sì gbàgbẹ́ ọ̀hà ni kó bóun ẹnìkan ń bọ̀ láti kàrẹ́ kó bóun gbé epo yẹn fún onítàn ẹni yóò wá gbé fóun ní iléṣà iléṣà lọ́wọ́ elépo sì dọ̀pọ̀ epo fún ẹni tí ń bọ̀ láti kàrẹ̀ wọn ìgbèpo ẹni tí wọ́n kó ti wá lọ pé tẹ́ni ẹ bá ti gbépo lọ́dọ̀ òun òun transfer owó ẹni ẹ sì gbé fún ẹni tí wọ́n ń lọ sí Iléṣà nígbà tó ń fẹ́ gbé ọkọ̀ wọ́n ní tó bá dé roadblock ni ó ti rí lápòjúwe ni ó ti rọ́kọ̀ Iléṣà ó wá gbé báyìí ó gbé pé yẹn lórí báyìí wọ́n wá lọ lọ́nà epo yẹn bá fọ́lẹ̀ ìkan bá fọ́ dànù bẹ̀ ìgbà tí ó sàdọ́dọ̀ ẹni ẹ̀ lẹ́sà pé ẹyọkan ti fọ́ nínú epo yẹn dànù ẹyọkan ló lè rí pé wà kú ẹni tó wá fẹ́ rẹ epo yẹn wá pé ẹni tó ta epo pé òun ò ní lè sanwó epo méjì o ẹyọkan ló wọ́n san torí pé kan ni wọ́n gbé dé ọ̀dọ̀ ọ̀hún èyí tó sì bọ́ọ̀lẹ̀ tó fọ́ yẹn ajẹ́ pé kẹyìn ò strong dáadáa kò yẹ kó dànù so ẹni yẹn bá wá transfer owó ẹyọkan jọmọ́ ẹ̀wọ̀ kan ó dẹ̀ kílèmù pé right torí pé náà ni òun rí àkọ́kọ́ tó ẹ̀kọ́ bílẹ̀ ṣe bí àdéhùn ti wà ẹbẹ̀ ti fẹ́ lóko epo ti kó lọ́dọ̀ elépo ti bọ́ sọ́dọ̀ ẹni tó rán ẹni tó rán yẹn ni wàkíìlú gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n náà gbà tó dà lọ́wọ́ sọ́wọ́ òun ló lè ní mo fẹ́ sẹ̀dẹ̀ fún ọ ò lè yìí pósì lé lórí asínú ní kó gbowó ẹ̀kọ́ pé òun kà lè sọ pé ó da ẹ̀mú ní báyìí kò lórí ẹ̀ òun ìsáàmì nìyẹn látọ̀dẹ̀ irú àpèjúwe nǹkan bẹ́ẹ̀ wá pọ̀ rẹ́gẹ́dẹ́ irú àpèjúwe bẹ́ẹ̀ ó pọ̀ rẹ́gẹ́dẹ́ ọlọ́run ní ìhà ìyọ alladhina amanu ọlọ́run mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo la ta'kulu amwalakum ẹ má ju owó ara yín lọ́nà àìtọ́ ẹ tún wá wà ní ọlọ́run ọlọ́run illa an takuna tijaratan an taradin minkum wa fi qira'a illa an takuna tijaratan an taradin minkum sọ́ ọlọ́wọ́ bá ní ọ̀nà tí ẹ lè gbà máa fi jẹ owó ara yín ẹ kó jọ́nà ẹ̀tọ́ tówó tí ó fi máa bọ́ sí mi lọ́wọ́ títẹ̀ yóò fi máa bọ́ sí ọ lọ́wọ́ kí ni ọ̀nà ẹ̀tọ́ ọ̀hún ìlà àǹtàkùnà ẹ ìlà àǹtàkùnà àmúwálù tìjáratan ìyẹn ó máa jẹ́ kọbárù mọ́dá kọbárù kánà àyàfi tó bá ṣe wípé òwò lẹ ń ṣe ṣùgbọ́n òwò tẹ́ẹ̀dẹ̀ ń ṣe yẹn náà à ń tààrọ ọdún minkum kó jẹ́ àjọsọ ẹ̀dọ̀dọ̀ yọnu sí láàrin ara yín wípé iye báyìí ni profit tèmi lórí ẹ̀ o ẹ̀dọ̀dọ̀ yọnu síbẹ̀ ẹ̀dọ̀ pé lórí ọjà rẹ̀ yẹn ìwọ náà ti jẹ́ ń bẹ̀ òwò nìyẹn lápòjúwe wọ́n gbé epo fún mi pé kí lọ báwọn ta ní ọjà àlà ni ẹgbẹ́ ta ẹni 22,000 ni mo ti bá rí ta ní nǹkan one rẹ̀ tèmi à ń tààrọ̀ ọdẹ mi mo yọ̀ǹda rẹ̀ tí nínú àwọn àyà táwọn àfáàfin establish ìjẹ́tọ̀ business òní àyà bọ́lọ̀ ṣe sọ pé ká se ṣe jàmbá owó tó ìbọn ló fẹ́ rí tó fẹ́ fi ṣe jàmbá tó bá lò nílànà business ó rí owó yẹn náà ọlọ́run ó dẹ̀ tó yọ ọ́nà sí fún ọlọ́run ò ní sọ pé ká mọ́ ṣe nǹkan yóò fún alọ́ta ní ti fún ló fi jẹ́gbẹ́jọ́ gbẹ́gbẹ́ alìkèyàmà wallahi àlè láwùjá níwájú ọlọ́run ó ní ọmọ ṣe sìnà ó ní kò fẹ́yàwó ó ní ọmọ mutí ó ní ọlá yín àbíbí ah, ni wàhálà kò ní sọ́kà má ṣe nǹkan kan yóò fún wa lọ́ta ní ti fún ó ní ọmọ tà tẹ́tẹ́ mọ́ jalè business ó rí owó halal níbẹ̀ kí lọ wá fẹ́ sọ fọ́lọ́n nígbàgbọ́dà kẹyàmù tó fi mọ́ jalè tó fi mọ́ ṣe sìnà tí ó níyàwó kọ́lá bọ́ọ̀bà lówó lọ́wọ́ gan wọ́n ní gbogbo àlè ló mọ̀ dáwó káfíyàwó fún ọ kọ́ mọ́ bá àdàdúgbò kí ló tó kù mọ́ ọlọ́ni ilá àǹtakùnà ti di àrọ̀tán àǹtarọ̀dẹ̀ lọ́dọ̀ àwọn àfáà míì